ìbá ṣàn èmi mo ní ohun àrí ẹ̀sọ́ o irun mú lówó bówó ìbá ṣàn o èmi mo ní ohun ẹ̀rí ẹ̀sọ́ irun mú lówó. ò bọ́ṣù ó rí ló dàrú. ìgbà kan iṣẹ́ ọkọ rẹ ni mo ti parí yìí o ntọ́ ń wò lọ́wọ́ mi ọ̀sẹ̀ àwọn ayé ni àṣejẹ́ yìí náà pẹ̀lú àṣejẹ́ àwọn àgbà ni kọ́ rí wípé ó jẹ́ àṣejẹ́ yìí gbogbo ète tó o bá lè lò fún ni kọ́ lò fún kọ́ fi jẹ́ èèyàn ń báwọn bó bá ti wá jẹ tán iṣẹ́ orin ni kọ́ bẹ̀rẹ̀ sí í ṣe ṣé ọ̀ràn ti pé ògo bàbá rẹ la gbà fún ni. Ah, bẹ́ẹ̀ ni mo. iṣẹ́ orin sì ni bàbá rẹ ń ṣe. bẹ́ẹ̀ ni. iṣẹ́ orin ni kóun náà máa kọ ohun rẹ dùn ohun rẹ ò dùn bọ́ bá ti ń wí ayé ọmọ gbọ́ ni hmm. bílù gángan bá wọ̀ lùtẹ̀lùtọ̀ ọmọ ní ijó kọ́dà tó bá wúkọ́ yóò máa dùn létí ọmọ aráyé ni yóò sì máa lówó ń bẹ́ẹ̀ owó ńláńlá wọn ò mọ̀ fi lọ yóò dẹni olókìkí yóò sì dẹni ọba òun náà ó máa bá àwọn àgbààgbà lù ṣe pọ̀ ìpòsèjẹ́ nù. ẹ ṣeun kó jẹ èyí kó fè yí ìwẹ̀ hmm. ẹ ṣeun. Hmm. tàbí mo ṣe wí o. ẹ ṣeun bàbá. ọba ti wá ń jẹ àṣejẹun yóò máa wá pe gbólóhùn yìí wípé mo jòkìkí ajé lódìdí lódìdí. mo jòkìkí ajé lódìdí lódìdí. mo jẹun gbogbo lédìdí lédìdí. mo jẹun gbogbo lédìdí lédìdí. mo jẹ gbogbo èdìdí mo yó bárabára. mo jẹ gbogbo èdìdí mo yó bárabára. bóbù kọ́ bá wọ̀lú tẹrú tọmọ ní mọ̀. bóbù kọ́ bá wọ̀lú tẹrú tọmọ ní mọ̀. mo dòbúkọ lénìí. mo dòbúkọ lénìí. òbúkọ dé òórùn dé òbúkọ dé òórùn dé òkìkí dé òkìkí dé ajé dé ajé dé ọlá dé òkìkí dé òkìkí dé. máa rọjò ọkọ ẹ kú lé o ẹ káàbọ̀ yìí. àgbànìkan ló lè yé bákò ní iṣẹ́ ìmùlẹ̀ rẹ̀ <laughs> ká fi gilugi kàlíbà gbóhùn igi ẹ fẹ́ sọ̀kò sórílẹ̀ kẹlẹ̀bà gbóhùn nílé. kò sí nǹkan kan lásìsì kò sí nǹkan kan wà bí èmi mọ̀ tí mo sọ fún ọ kò sí nǹkan kan. sí mọ̀ rẹ̀ ẹ mọ̀ kújọ́ mẹ́ta ẹ mọ̀ kújọ́ mẹ́ta. Ah, ah, lásìsì ọmọ tòjọ́ mẹ́ta kí ló dé tá a wà rí èyí ṣe tẹ́ bulu yẹ̀pẹ̀ bí dání. àbí ọ̀nà wa ló jìn. Ah, lásìsì lásìsì adúmọ̀dán agùntàn sọ́ọ́lù ọkùnrin ogun. Ah, ẹni obìnrin kò lọ́nà tó níbẹ̀lẹ̀ yìí ò jọpọ̀ ẹni kó sàti jálẹ̀ ẹni ó dá mi lójú pé bó ṣe gùn ni ó ṣe gùn délẹ̀. èmi náà àwọn obìnrin máa ń kú fún mi gbà. ẹ mo rí bẹ́ẹ̀ àmọ́ àbáwọ náà wá kan ẹ àwàrú èèyàn bíi tiẹ̀. èmi náà kúrú tán délẹ̀ o. ẹ o ti yà ló yé mi mm-hmm. ó yé mi ó yé mi. wàá ní sùúrù jàre ìyálájẹ hmm? wo mọ bínú <laughs> akànni àwa gbẹnu sí ni lóòótọ́ àmọ̀pá jẹ gbèsè ńlẹ̀ tẹ́lẹ̀ a kàn ní pé ká tún ká tún wá mú díẹ̀ sí ni pé a mọ̀ san gbogbo rẹ̀ papọ̀ láìpẹ́ kò ní pẹ́ o kò ní pẹ́ yà lọ jókòó. jókòó ń bo. irọ́ o kì í ṣe bíi ti bá ń wo ní tí mò ń sọ ni pé òun ẹ̀rí bòrùn ṣe mú wọn inú ilé láàyè rẹ̀ làbí sí i ó ti dẹni àpọ́nlé ṣe ìwọ ọ̀rá pọ̀lẹ́ lára rẹ ni ẹ káre nu lé jàre ẹ ṣe èrò ta àfi tóòrùn bá wọ̀ o àmọ́ báyìí òòrùn bẹ́sẹ̀ ẹ káre nu lé òòrùn bó o òtútù sáwọn ti yé tutù bàjẹ́ ìṣẹ́ ìyà òtútù. <laughs> ẹ lọ́tù àwọn tó ti bá ti tutù ó parí. ó yẹ ẹ lọ jókòó jàre ayé ó yà yà jókòó báyìí ah, ah. kí ni kí n fún yín èwo tẹ̀ làbùrọ̀ bẹ́ẹ̀ mo mọ̀ ń tẹ́ ẹ máa mu bọ̀ bọ̀ ẹ ṣé ẹ kú àlejò ẹ kú àpọ́nlé wa. láti mọ̀ pé wèrè rẹ̀ tí ò ní gbé fóònù ni. Ah, ẹ fa ikun ara rẹ balẹ̀ pa ní òṣèwù mú tó bá ti wù ọ́ ah, kí á lè yàn. ẹ máa mú lọ làṣìṣì máa mú lọ sẹ́. làṣìṣì máa mú nǹkan mú nǹkan. a ní o mọ̀ ṣe fàájì lọ iye tó o bá ti lè mu ni kò séwu ṣé ẹran gbẹ́ni kí n bọ̀ ṣe mú àbí bọ̀kọ̀tọ̀ àbẹ́jà tútù ẹjọ́ odò. ẹja da. ẹjọ́ odò da. kí ni kí sọ pé ó sanwó kò gbówó kò gbòbì ló bá dé báyìí. ẹ wá jẹ́ kẹja àwọn òjìnà wọnú tó ti yé ẹsẹ̀ mọ̀ pé àwọn ẹja kan wà tẹ́kùtà má sì tí ọba jìnà dénú yóò kẹjẹ ẹnu ni ẹ mọ̀ jẹ́ kẹjọ wà mẹ́. mo ti ṣèkan fún ọtọ́ lẹ́jẹ̀ nù rí bẹ́ẹ̀ gbogbo ẹnu ẹ̀ sọ bẹ́ẹ̀ balabala nù. mo ń bọ̀ jàre làṣìṣì <laughs> làṣìṣì mo dé tán. wọn ṣe fàájì yìí sùn. ẹ àbí àsun ẹ lè fún alásùn díẹ̀ náà. àwòdì ń fò lókè lálá o. ó lóun fẹ́ mú lúwa ibi tí ó fòdé kò yé nìyàn. ibi tí ó fòdé kò yé nìyàn. ó fẹsẹ̀ lẹ́yà o. ó fẹsẹ̀ lẹ́yà ayé ẹ̀ máa bá wí. Ah, ah. làṣìṣì làṣìṣì. Mm ọmọlá ẹ dákun ẹ má bínú ẹ má bínú ẹ má bínú pé àtẹ̀tẹ̀ rí ẹ̀yin náà dárin ẹ dárin ẹ dárin ẹ tún lò ó. ẹ bá mi sùúrù. ẹ jókòó etí mi ń gbọ́n gbòòrò pẹ̀lú ìtọ́jú mi tí wàá rí ń sìn wọn ló ti ń kọrin. ọmọ tó ń sọ ń gbòòrò yìí sínú. ohun rẹ̀ dùn o. <laughs> ẹ wo tá a bá yọ tẹ̀gàn kó tá a tó ń fi tẹ̀gàn kún ọmọ tí ń sọ ń gbòòrò rè á pè débi ẹ ńlá yín <laughs> alóyin lóhùn. bí mo ṣe jókòó mẹ́rin tí mò ń gún ní ẹ bó ṣe ń ro tó tó tó ń lọ lálá tó ń ta sí mi létí níṣẹ́ ni gbogbo ẹ̀ ń wọ̀ mí lákìyẹmí ara torí mi ń wú jọ yẹn. Ah, ohun rẹ̀ dùn o ká má parọ́ mm. ṣòwárí gẹ́gẹ́ bí ọmọ ọlá mo jẹ́ ìkómọ ọmọ mi tí ń bọ̀ lọ́jọ́ mẹ́rin òní ìwọ ló ṣeré mi. ẹ mọ̀ ṣeun ẹ mọ̀ ṣeun. ẹ wo ṣe rí pẹ̀ tí ẹ kọ́kọ́ pé wà lóde eré hun ẹ dákun ẹ mọ̀ fún wa lówó sẹ́ àgbówó sẹ́ lọ́wọ́ yìí ẹ fún wa lówó oníṣẹ́ nìkan. <laughs> bẹ́ẹ̀ ni bàbá ẹ ibi ò ní ṣe báwo ń fún yín lówó tó tówó ń tún fún yín lówó oníṣẹ́. <laughs> ẹ ṣe jàre ẹ ṣe ẹ ṣe rí àwa náà wà jọ yín lójú a ṣeré fún yín débi pé ah! ọmọ kókó gan fẹ́ dìde yọ fẹ́ jó <laughs> ẹ wò ó ṣe káàdé ní àdélẹ̀ ní yóò kí ni iṣẹ́ dé ló kọ̀tún la. ṣé ìtì ò da jíjẹ mú mi wà látijọ́ tẹ bá ti dé káwọn èèyàn ṣáà ti mọ̀ wípé lásìsì ló fẹ́ kọrin. Eh, lásìsì ni ó kọrin òun eh, eh, <laughs> bẹ èdè wà. lásìsì lásìsì ah, ah. lásìsì lásìsì. lásìsì lólórí lásìsì lásìsì lólédè lólédè lásìsì lólórí àrèrè. lásìsì lásìsì lólórin lásìsì lásìsì lólédè lásìsì lọ́lọ́hùn arére àwa dé àgbórí tó dùn dé o. nínú ẹyẹ ọkì máa lọ bá wọn. kò sí lọ́nbẹ̀rẹ̀. nínú ẹyẹ ọkì máa lọ bá wọn ṣoṣoṣo nínú ẹyẹ ọkìn máa lọ bá wọn àwa dé agbórin tó dùn dé o. ẹ jẹ́ ká lọ. lásìsì lásìsì ló lórin lásìsì lásìsì ló lédè lásìsì ló lóhùn arére àwa dé o lágbórin tó dùn dé o. nínú ìjì kí ni ó máa lọ bá wọn. nínú ìjì ah! kí ni ó máa lọ bá wọn. káwọ̀ bàbá mi. nínú ìjì kí ni ó máa lọ bá wọn. ọmọ olórin ní kọrin. agbórin tó dùn dé o. ẹ̀já wa tán yányán lásìsì lásìsì lólórin lásìsì lásìsì ló lè dé. lásìsì ló lóhùn àárèrè àwádé o agbórin tó dùn dé o. nínú ìjì kìnìún máa lọ bá wọn. òun lọ bá wọn. nínú Ni kìnìún máa lọ bá wọn. òun lọ bá. kìnìún ṣe àwa dé. Agbórin tó dùn dé o. Agbórin tó dùn dé. Lásìsì lásìsì lólórin. Lásìsì lásìsì lólédè. Lásìsì lólóhùn arére. Àwa dé agbórin tó dùn dé o. Nínú ẹyẹ ọkìmà lọ́ba. bá wọn àwádé àkórí tó dùn dé o. káwọ̀ lásìsì lásìsì lásìsì lólórin lásìsì lásìsì lólédè lásìsì lólóhùn arére àwádé o àkórí tó dùn dé o. lásìsì lásìsì lólédè. lásìsì ló lè dé lásìsì ló lóhùn arèrè àwa dé o akórin tó dùn dé o. ìròyìn ajẹ́ kan mọ́ lásìsì lásìsì ló lónìí lásìsì lásìsì ló lè arẹwò obìnrin ah, ah, ọmọ tó jẹ́ pé bí gbogbo ọkùnrin bá rí ọ báyìí àyà wọn mọ̀ ti pè pè pè nígbà tó kúrò bọ̀ lára wọn ni. irú odé ni òjì. ó rẹwà lóbìnrin ó rẹwà lóbìnrin ká pàtẹ́rẹ́ tì obìnrin obìnrin. o ṣeun o wà ní òde eré lónìí. ah òde dáa òde da òní dùn kódà gbọ́ngbọ́n kan sí. èyí ah, náà dá àmọ́ ọkọ mi wá ń kọ́ èèyàn làṣìṣì. ẹyin. láàmì tó ti ń ṣeré ibú rẹ̀ láàmì tó ti ń ṣeré ibú rẹ̀ ah làṣìṣì wọn ò ń ṣèyàn ò ń ṣèyàn àti parí òde òde o kódà owó tán owó tán fún mi. owó tán pín kàn mí ni hmm. owó tán pín fún mi. Ah, ah, ah, èyí mọ̀ pọ̀. kékeré kọ́ wọ́n ti pín owó pè mí èmi kú òun bẹ́ẹ̀ ń tèmi ni ó sì bú sáàárín àwọn obìnrin ó sì bẹ̀rẹ̀ sí ṣẹlẹ́yà ẹ̀yin ò lásìsí ọkọ mi. Ah! <laughs> kí ló fi ń ṣeré tí ò da yìí èyí tó kẹsẹ̀ sí lórí èyí to mọ́wọ́ sí bàdí rẹ̀ ó sàn sẹ ẹlẹ́yà bẹ̀ mo sọ wọn ẹlẹ́yà tó mú lòkùnkùn dùn yóò bá tiẹ̀ jẹ́ ìyàwó rẹ̀ wà nílé o ìyàwó rẹ̀ wà nílé o. ó fi wíwọ́ sáláì gbọ́ èmi á kúrò ń bẹ́ẹ̀ pé èyí ráyè olùsí tó ń ṣe yìí o ìlé bẹ́ẹ̀ sòsì tó ń ṣe èmi ti kú bẹ́ẹ̀ tèmi nù. ọmọ bínú làṣìṣì àwọn hmm. obìnrin hmm. ìkan kẹsẹ̀ lé lórí hmm wọ́n sì jọ ń ṣẹlẹ́yà ń bẹ̀. ẹlẹ́yà gidi ẹlẹ́yà gidi wọ́n wà láàrin wọn bẹ̀ tó <laughs> ń ṣe wíìn wíìn wíìn eléyìí ẹ̀ ṣe èèyàn rẹ̀ ẹ̀ ṣe èèyàn rẹ̀ tó lọ́mọ tó lẹ́wà bíi tiẹ̀ nílé ó sì ń ṣẹlẹ́yà kí. gbàlọ́run gba gbogbo rẹ̀. kí ni ìfisìn mm, nǹkan tó bá ń wọ̀n kó máa fi ṣe so irú irú yìí tí mo kó fún ọ yìí mo tún lè kó irú rẹ̀ tó tó mẹ́rin sí mẹ́ta mo tún lè kó wá fún un gbà tá à ń jẹ́ kémi àti ẹ mọ̀ fẹ́ra wa. fẹ́ra wa bíi ti bò ó kí a mọ̀ fẹ́ra wa kí a mọ̀ fẹ́ra wa. èmi ah, fẹ́ omi nírú ó sàmọ́pọ̀ ọ̀rẹ́ rẹ ni mò ń fẹ́ mo ti ah, nífẹ̀ẹ́ rẹ̀. ọlọ́mọdé ogọ̀ ọlọ́mọdé ogọ̀ èèyàn kan nù èèyàn kan nù yóò yóò ṣe ọ́n jàǹbá ah, yóò bà tiẹ̀ jẹ́ o yóò bà tiẹ̀ jẹ́ o kún sí ìyẹn. ó dáa ti gbọ́ àmọ́ sá wọ́n fún mi nígbà jẹ́ kí n sì mọ rò ná. Ah, ọ̀rọ̀ téèyàn ń rò rèé o mọ̀ rò o mọ̀ rò o kí ló fẹ́ mọ̀ rò ń bẹ̀ kí ló fẹ́ mọ̀ rò ń bẹ̀ pé pé yóò ṣe ọ́ dáadáa o tún wá fẹ́ máa rò pé ṣé yóò ṣe ọ́ dáadáa lọ́la ni yóò bá tiẹ̀ jẹ́ o bẹ́ẹ̀ bá bó bá fẹ́ra yín tán yóò mọ lù ọ́ nulẹ̀ o mo mọ tí mò ń sọ o èmi ṣó o bẹ̀mí tí n fi wá bí mi o bẹ̀mí fúnra lára mi mo wò pé irú owó tán kó fún mi irú owó tán kó fún mi èmi ìfẹ́ tí máa ń dà mí láàmú ìmọ̀ wọ́n bá fún mi lówó bá ìmọ̀ fún ẹni tó ní mo nífẹ̀ẹ́ ni wọ́n bá fún mi bá ìmọ̀ fún ni wọ́n bá fún mi bá ìmọ̀ fún ni. gbogbo bí mo ṣe ṣe yìí sìn kò tí ì fi hàn ọ́ pé ah, èèyàn ni mí mo sì nífẹ̀ẹ́ rẹ̀ tòótọ́ ni. ibi fúnra mi mo wá bí ṣé obìnrin mi wá bí ni àmọ́ nítorí ìfẹ́ káyé rẹ̀ bàjẹ́ kó má máa lọ gbéfẹ́ kan sọ́kàn tí ò ṣe nǹkan kan téèyàn kan sì wà níbì kan tó sì ń ṣẹlẹ́yà. kí mi àti ọmọ ọba lọ báwọn kó gbogbo rẹ̀ mọ́ fi hàn mí mọ́ ìfẹ́ rí mọ́. awonúsì mò ń gbọ́rọ̀ rẹ láwa ni. ẹ gbà mí ah, ṣé pé àwọn alálẹ̀ ti fẹ́ para lẹ́yìn mi. kí ni ń ṣẹlẹ̀ sí ọ. ọ̀sẹ̀ kẹta rèé tí mo ti rí òde eré kẹ́yìn ah, tírú rẹ ò ṣẹlẹ̀ rí kódà bí n bá jáde gbogbo àwọn èèyàn tí máa hó tí máa pariwo lé lórí wọn ṣe bẹ́ẹ̀ mọ́ kí ló dé. ẹ kò burú tó bá rú ni lójú àbílẹ̀ léèrè ẹbí àmì ìtí ọgbẹ́yìn ọ̀ràn rèé ọ̀dà ifá olókun asọ̀rọ̀ dayọ̀ ọgbọ́n tí láwàní wí o ìwọ láwo èmi lọ́gbẹ̀rì bọ́ba ti rí báyìí ni kò wí o mọ́ fàánú fọre mọ́ fòlòlò fọ̀hún ọgbọ́n fẹ́fẹ́ làjẹ́ ti fá ìmọ̀ràn àmọ̀dù ní tọpẹlẹ̀ káwọ ẹmi láì pa lórí ní tàwọn ẹja ọ̀rọ̀ láwàní ìwájú ọpọ́n ọgbọ́ àwo lọ́sẹ̀ ẹ̀yìn ọpọ́n ọgbọ́ àwo ní olùmúlọ̀tún àwo ní ọlọ́kànràn ló sì àwo ní àárín ọpọ́n báyìí ìta ọ̀run ilẹ̀ ẹlẹ́ ọgbọ́ ìbàdàn o pàkìtì ọgbọ́ òtún àríkọ̀ lọ́tìọ̀ nípa bá a bá fẹ́ mọ lójú àrínà tá a bá fẹ́ mọ létí agbọ́nà tá a bá fẹ́ mọ lẹ́sẹ̀ àrìn fàáfàálẹ̀ tó fò àwòdálẹ̀ ti kàró báwò dì bá ti ra bàbá ojú rẹ̀ tó lẹ̀ ní. ire. èyí ti jẹ́. ọ̀pọ̀kú rẹ tẹ̀ ah, ah, ọ̀pọ̀kú rẹ tẹ̀ tí wọ́n fún wọn nílùú kùnrin ààbò fún wọn nílùú bìnrin bí wọ́n gbé ń léra wọn ní wọ́n pa. Ah, èèmọ̀ rẹ o. níbo. ìmí ewúrẹ́ ń di èèyàn. ta ló sùn. wọ́n ti gba ògo rẹ̀. Eh! Eh! ẹ ẹ wọ ayé ò ní gbogbo mi láíláí wọ́n yẹ gbogbo òṣùpá kò sẹ́ni tó lè gbogbo oòrùn èmi mọ ni ẹ ta ló gbà níbo ló tàn wá. láwánì kò sírọ̀ ifá ìpurọ́ ọ̀pẹ̀lẹ̀ ń balẹ̀ kó ṣèké ẹ̀jẹ̀ ara rẹ lọ gba ògo rẹ. ẹ̀jẹ̀ mi. bẹ́ẹ̀ ni. èwo nu wọn. èyí àkọ́bí rẹ obìnrin ni. àkọ́ ah! bó ti rí nu. síbi dáràn èmi tó jẹ́ pé tọmọ bá sẹ̀mí láàárọ̀ òun ó sin lálẹ́ ebi mà ni. ee eh, sì wá máa wo ohun tó tiẹ̀ wá burúkú ń bẹ̀. kí ni. ọ̀rẹ́kùnrin rẹ̀ ńlọ́wọ́ àgbà ògo yìí fún eléyìí ò sì mọ̀ pógo ológo lòun fi ń lògbà. bó ti rí nu. ẹ gbà mí eh. awonu sì ìkànnì ọ bẹ́ẹ̀ ni ìkànnì ọ áwù ṣebí wọ́n lọ sọ fún mi wípé kí n bá lówó lọ́wọ́ kí n má tọ́jú ọmọ yìí. bẹ́ẹ̀ ni ìkànnì ọ ah! sọ wá níbi tí ń gbà yọ sí mi báyìí àbórí. èmi wá ní kàbí wọ. lọ́nà wo. èmi kíka ní tó ní ká ṣe fún ọ àájò òkìkí bó òkìkí tó ní ká ṣe fún ọ ní ló béèrè fún pé kó ọmọ sàánú fáwọn ẹ̀jẹ̀ rẹ kankan sẹ́bẹ̀ mi sọ fún ọjọ́ ọjọ́ náà lọ́hùn wípé tọ̀ mọ́ fi kánjúkánjú dayé o mọ́ fi wàràwàrà fokùn ọ̀rọ̀ ètò ọba ìsàgbà kọ́ ọmọ ìsìn bínú pé tọ́ ọba débi tó tutù kó o sinmi sinmi kó o wájú ọjọ́ lọ títí kó o tún padà tó wẹ̀yìn ọ̀ràn ẹ̀yìn ọ̀ràn òun ló yìí àwa ń pẹ́ mi nìkà. àwọn tí kì í ṣe pé mo sùn láì tó gbé wọ́n já ògo gbà lọ́ọ̀ mi sóò tó fi nǹkan sọ ni. sẹ́mi ni wọ́n máa bá gbogbo rẹ kí. èmi wọ́n lọ sí. èmi mọ sẹ́kí ni ọmọ pẹ́lẹ́dà tiẹ̀ ni wọ́n ń lòun sẹ́mi ọmọ fẹ́lẹ́dà tiẹ̀ sáyé tèmi ni. ọ̀dà kí ni ṣíṣe. kò sọ́nà àbáyọ kankan bíi fati ọ̀dà ìyìn tí ń ṣẹlẹ̀ báyìí ni pé ọmọ wọwọ́ ọmọ jẹun ni o. ẹ ẹ ń kọ́ ọwọ́ àwọn ọmọ rẹ lọ́mọ wò jẹun. èmi kọ́ èmi wọ́n mọ̀ jẹun láíláí kò burú. síbi ayé rẹ ò ní bàjẹ́ ayé rẹ ò ní bàjẹ́ àbúrò mi mọ́ wò mí ràn ẹ́ mọ́ wò mí ràn fà wò ó tó bá kú dẹ̀dẹ̀ kí gbajúmọ̀ fi ṣẹ́wọ̀ lù yóò fọjọ́ kọjọ́ rẹ̀ lẹ́yìn òde ṣé yóò dà kó o gbọ́ pé rẹ̀ ń jalè. jalè bíi ti bò. ẹ ìgbà oní ni ní jalè ńgbà tí mi ò rọwọ́ ẹ̀ tìgbẹ́ ẹnu déédéé ńkọ́ ìwọ náà ṣàmú gbogbo nǹkan ṣe rí pé bàbá wo wọn ò ròde lọ mọ́ gbogbo ẹ̀ ti tán bákan ṣáà ní í ṣe mọ́ raṣọ bákan ní í ṣe jẹun ẹ̀gbọ́n mi bẹ́ẹ̀ bá nílò owó ẹ sì pè mí ẹ sì béèrè owó lọ́ọ̀ mi fún yín. àwọn kì í ṣe gbogbo ìgbà ní màá wa bọ̀ ọ́ lóòótọ́ àbúrò mi ní àmọ́ tó bá ti ń di òní ó gbé bùkátà wá ọ̀la ó gbé bùkátà tó bá di ń jẹ ọjọ́ kan yóò di pẹ́ bí rẹ ò jẹ́ ń lówó jẹ́ kí mi náà mọ̀ ọ́rọ́ tìbẹ̀ ló bá ń bọ́kọ̀ rẹ sọ̀rọ̀ ọkọ rẹ sọ̀rọ̀ ohun tó wù mí gangan ni pé mo fẹ́ darapọ̀ mọ́mọ́ ẹgbẹ́ ọkọ rẹ o mọ̀ pé náà mọ bàbá wa èmi náà ni mo jọ wọn tí mo lẹ́bùn rin kí n mọ̀ gbẹ́rin lẹ́yìn ọkọ rẹ. Ah, ah, mm, ẹ̀gbọ́n mi ẹ mọ̀ gbẹ̀yìn wáyé ní ìfẹ́yùn eh, ìfẹ́yùn eh. ah, eh, ẹni lójúlójú ń ti. sí ń bì í kágbàfọ́ nígbà ní oníjọ́ ló wà mọ́ gbà àìgbàfọ́ nígbà wọn ó gbàgbé olúwa rẹ̀ ní aṣọ ọ̀gbàlà dá fúngbà ọmọ ni wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ jẹ́ kí èmi náà mọ̀ tẹ̀lé. ẹ̀gbọ́n mi ìfẹ́ bá wọn hmm. ó rola hmm. báwo lè ti mọ wọ́n tẹ̀ lọ́kọ mi káàkiri ẹ̀ mọ̀ wá gbèrín lẹ́yìn ọkọ mi. ó sì ń bì fi ń lẹ̀ kí n ṣàtìmọ̀ ọ̀rọ̀ owó ni mo sì gbàgbé pé mo kàwé mo gbé èbò ọ̀nà tí ń gbà wúlò fọkàn rẹ pọ̀ lóríṣiríṣi ó mọ̀ pé mo gbé èbó. ẹ̀gbọ́n mi ẹ dénú òjè èbó búwo nu. èmi gbé èbó bú ah, ah, don't be too hot don't be too hot. Ah, èbó ní jẹ́ báwọn. ẹ mo sọ̀rọ̀ jù ní jẹ́ bẹ́ẹ̀. <laughs> mo fẹ́ ni ẹ mọ bu mi o ẹ mọ bu mi o ìfẹ́ yìí. sọ̀sì wàá rí pé bá ti ń wà lọ́dọ̀ yín tí mò ń wà pẹ̀lọ́kọ rẹ̀ wọ́n ló mọ̀ láǹfààní àti ẹni lójoojúmọ́ ó sì mọ ọkọ olóyìnbó gbogbo òyìnbó tó yẹ kó lọ rèé kọ́ láti primary school tó fi graduate. nǹkan. ẹ kàn lè e bù kan lè bú o Ọlọ́run. àmọ́ ẹ mọkẹ ọmọ ilé ìbú o èyí tẹ wíńsìn gbọ́. ẹ nìkan lè bú àwọn èèbó tó mọ fi gbára rẹ lẹ òní nǹkan wọn bọkọ rẹ sọ̀rọ̀ torí Ọlọ́run. Hmm? ó dáa mo ti mú ẹ̀gbọ́n mi ń bá sọ̀rọ̀ àmọ́ Ọlọ́run jẹ́ ó gbọ́. yóò gbọ́ àníyàn ní bó bá ti náníyàn pé bó ṣe fẹ́ bá sọ yóò gbọ́ yóò gbọ́ níbí wọ níyàwó rẹ̀ ẹ́ ṣàánú mi àbúrò mi bí ò ní pa ọ́. gọ́ọ̀bí àbí àwọn ẹ̀kọ́ léèbù o. léèbù. ìfìlẹ̀ wà kọ́ léèbù ìbò tẹ̀ kọ́ tẹ́lẹ̀ ẹ̀ wà léèbù gbọ́. láwọn àwọn aligoto school. Ah, <laughs> eyín náà mẹ́mbẹ́. Eh, ìpele ọ̀tọ̀ ni. Ah. <laughs> Eh, ṣé ẹ ló ó ti ń lọ o n ti ń bẹ́ńlẹ̀ ti pọ̀ jù báyìí o kọ́ ya yanjú gbogbo ẹ̀ fún mi lónìí ni o kẹ tó kù òun bí o tó ti bọ́ ó ti pọ̀ nílẹ̀ gan-an. mi ò fọkàn ara rẹ balẹ̀. aláyé ló ní tó bá ṣe wúré mọ́lẹ̀ ó di dandan kó ṣèrè onípa kí. bẹ́ẹ̀ ni o dandan gan ni dandan gbọ̀n ṣe rí i ṣé wá tiẹ̀ ti jọ́rọ̀ ọ̀gá wa yìí ni hmm. tó ti jọ́rọ̀ olórí wa yìí hmm. ṣe rí àkórí àkọrùn kò sí ìtẹ́sí ò lè gbé sáré. bẹ́ẹ̀ kúkú ni nígbà tó jẹ́ pé owó ń bẹ oògùn ń bẹ ohun bẹ orin náà tún wà kíní tún wà ń bẹ. jẹ́rí ah, bí ẹ bá dé gangan lọ́rọ̀ hmm, ah, ṣé n tàn yín ni kátà black. ǹjẹ́ mi ìjọkọ̀ tí ń tẹ̀mí nu wọn. Ah, kì í mọ̀ ṣeré ẹ àmọ́ ẹ dákun ẹ bá ń bá wọn sọ̀rọ̀ sẹ́wọ̀n hmm. pé mo ń ṣe mò ń jíjẹ báyìí hmm. àmọ́ mo fẹ́ jókòó ti nǹkan mi kí n máa bomi rin ah! òye ọmọ wọlé kọ́ máa jáde àtẹ̀kálẹ̀ ọmọ ń dùgbọ́n mi. ẹlẹ́wù ẹlẹ́wù kékeré kọ́ èyí tá a ti mú láti jẹ́ iná nǹkan jẹ́ mọ́ fi rògbòn rẹ̀ ṣe é. Eh? <laughs> Ah! aláyé ojú ti fẹ́ mọ̀ tì mí o. Ah, má jẹ ojú tiẹ̀. Simbi wo àti wà ń bẹ báyìí o àti wà ń bẹ ah, má jẹ́ o pẹ́ ìjáfara léwu wo mọ̀ bọ̀ báyìí báyìí báyìí báyìí sórí iyì ibẹ̀ ni pé kó o ka mọ́ bẹ́ẹ̀ kó o ká mọ́ bí ìranù tó ń ṣe kó o lè mọ̀ pé kò nífẹ̀ẹ́ rẹ kó o lè mọ̀ kójú ayé nìkan ni mo ń ṣe sí ọ tó bá ti rí ọ ní wọn ṣe ní ọmọ gbọ̀n ní ọmọ gbọ̀n bí èèyàn rẹ tó bá ti kó lọ́dọ̀ rẹ báyìí ah orí ibú ẹlẹ́yà ní í ṣe mọ̀ bọ̀ ó kà wá mọ́ bẹ̀ mọ̀ pẹ́ o mọ̀ pẹ́ o mo wà ń bẹ̀ báyìí báyìí báyìí ọ̀dà ọ̀dà ìmọ̀ retí. mo ní rúṣọ olè fún mi nọ́mbà. ọmọkùnrin yìí ìwọ ni àjírí ẹni àjíkọ aláṣejù bí okùn ṣòkòtò bó ti fọ bẹ́rẹ̀ jọ bẹ́ẹ̀ ni tún sákónú ìbọ ìwọ owó sí yàyín owó ṣe yàlà ó ṣe yòlá aṣọ òtọ ni pé ti pawó tó lójú àgbo ìdájí rẹ̀ ọ̀dọ́ olórí ibú yóò wà lọ sí. Eh, ìyá wa ìyá wa ẹ ní sùúrù aláyé ń ṣe fàájì bíi tiẹ̀ ni. sùúrù tiẹ̀ da sùúrù tiẹ̀ da gbogbo ohun tí yóò bá ṣẹlẹ̀ sùúrù ni kẹ́ ẹ fẹ́. ẹ jẹ́ lórí ibi sọ̀tà ayé ayé sẹ́ẹ̀sì èrè mo mọ̀ pé ẹ̀ lè sòdodo ìgbẹ́ ti wá labu sẹ̀kẹ̀ kí lè fẹ́ sọ tí mo fẹ́ gbọ́ sí ìmọ̀ ń bá wí sáálíù. dọ́nà ta ló lórí ibú tó sọ fún ọ pé mo wà ní. lẹ́kẹ́ ni olórí ibùbù ti bó o ṣé bí olórí ire mùnírù ọlọ́ta ló lọ bó pé àyín ló wà. mùnírù ah! mùníkìlẹ̀ ah! kò ní yọ mo nílò èsì èèyàn gidi ẹ ṣẹ́kù rẹ̀ o ẹ bá rí ọjọ́ tó ti dé ni ó ti mọ̀ pé dàrúdàpọ̀ èèyàn ni ó inú mọ̀lẹ́bí dàrúdàpọ̀ ló ti wá níjọ́ tó ti wá tó ti ṣe gíẹ́mí gíẹ́mí nígbà tí òjò padìyẹ tí adìyẹ òrí tí òrí náà yá ni mo ti mọ̀ pé ẹ ṣẹ́kù rẹ̀ ìwọ ló lọ sọ fún ìyàwó anílé pé nǹkan kan ṣẹlẹ̀ ń bí o pé kí ìyàwó ọmọ wàá wò ìyàwó àwò tán ní ọwọ́ ń káwọ́ ọwọ́ ṣe báyìí mo ti fura sí ọ nígbà tí wọlé báyìí tó tó ti bẹ̀rẹ̀ sí ṣe báyìí tó ti ṣe báyìí tó ti ṣe bí gbàgàdòsì ni mo ti mọ̀ pé ó ní nǹkan tí bẹ́ẹ̀ tó fẹ́ sẹ́nu ń bẹ́ẹ̀ nù rẹ̀ o yẹ sẹ́yìn sa. sẹ́yìn sa. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní sàǹdà rẹ kẹ́kẹ́ kọ́kẹ́ kó sì lọ kí wọ́n rẹ gan mo ní kí ló dé ẹjọ́ torí ọlọ́run o àyè mi lọ wá bá mi o kẹsì mọ́ bàbí jẹ fún mi gbogbo ìyàwó rẹ sọ̀rọ̀ èmi èmi ló ń bá wí kò sí yọ ìyàwó tí mo gò. ká má purọ́ ó bù gànjàn ó bù gànjàn dákun kí ni ń jó ọlọ́nà tó lè fi jólẹ̀ àsọdálẹ̀ ni ọ́ àṣẹ kò séèyàn lára rẹ̀ wọ́n rìn bí wọ́n ṣe fọ́gùn mọ́ra dákun tí wọ́n bá gúnra wọn tí wọ́n para wọn sọ ọmọpọ́nrún ọ̀gá wa lọ́ọ́ dá sí ni ọ ìṣe èèyàn ìwọ gangan làyídá tí ń kó sínú ọmọ èèyàn tí wọ́n fi ń pè èèyàn lọ́láyídá. kéèsì máa wò ó kéèsì máa wò ó mo finú wénú ni o mo finú wénú ni mo kóra mi sí wàhálà yìí o oore mo ṣe o hmm. oore mo ní í ṣe o oore yìí náà ni gun ṣe tó fi pa lórí oore kan náà ni làkàlà ṣe tó fi yọ gẹ̀gẹ̀ lọ́rùn ẹ wo oore tí mo ní kí n ṣe báyìí tó tó tó tó burú lọ́wọ́ ẹ. oore wo ló ṣe kókó sí kòmí. oore kọ́ ló ṣe ọbẹ̀ fẹ́ yàwó aláyé ni àṣírí tuntun sáwà lọ́wọ́. ọmọ bá sì rí rẹ tuntun ìyàwó ọ̀gá ti ṣàlàyé gbogbo rẹ̀ fọ́gà gbogbo bó ṣe kẹnu sí i alábòsí ọ̀dàlẹ̀. àṣé lóòótọ́ làwọn òwe àgbàlagbà a ah, ah. máa ń sọ wípé bẹ́ẹ̀ bá ń ṣe àṣírí lójú ọ̀fọ̀n tó bá di lálẹ́ yóò mọ̀ tú pẹpẹ ni yóò mọ̀ tú pẹpẹ ni àṣìjọ́ ah! jókòó bí èèyàn gidi àṣewọ̀ ló ń polè wájà tó tún polóko pé kọ́ wá kọ́ wá mu. ọbẹ̀ tó ń nílé ru olórí ibu oníjẹkújẹ oníjẹ oníjẹ nàmù tí bá tí bá tí bá bá bọ̀ ah, ah. wá gbà tí ó máa lè. sórí gbogbo nǹkan tẹ̀yìn sọ látẹ̀kan yìí atótónu ni ah. tá a bá ju abẹ̀bẹ̀ sí ní gbangba ibi pẹlẹbẹ ló máa fi lélẹ̀ hmm. eh, báyìí ni ó ṣe nǹkan tèmi kò ní yí padà hmm. eh, mo kọ́ lọ́rẹ̀ẹ́ mo kọ̀ ọ́ nínú ọmọ ẹgbẹ́ kódà mo kọ̀ ẹ́ lẹ́bí ṣòrí tó ti máa ń bọ̀ báyìí níṣe ni kò yà. olórí ti bínú. torí tó bá yà tí n bá kọlù ẹ àlàyé ẹ mọ̀ sí tó tó bá wọn ẹ mọ̀ sí tó tó bá wọn ṣe rí ànílọ́mọ burúkú fẹ́ kún pajẹ ẹ nígbà bá bínú nísìn tẹ bá mú ọmọ ta jù sínú ẹ̀rùn bí inú yẹn bá rọ̀ tẹ máa lọ́wọ́ fẹ́ padà gbọ́mọ inú ẹ̀rùn ò ní padà rọ̀ mọ́ ẹ̀rùn ó jọmọ ẹ̀rùn ó jọmọ yọ jẹjàkùjàkù ni. ṣé o fẹ́ tẹ̀lé e àbí. èmi kẹ́ ẹ̀. Ah. níbi tẹ́mi olúmọ ah. lèmi olúmọ lèmi ẹjẹ́jọ́ mọ bá tiẹ̀. ẹ eh, wo bí wo bí ọ̀rẹ́ wa bóyá kò dìde kò tètè kó tiẹ̀ bá wa ń bí. kó sí ah dìde àbẹ kí ni ṣe sọmọ sakọ ni ọjọ́ mọ sakọ jìyà. olórí burúkú okú kéwu tẹ́lẹ̀ lọ́mọ tọ́ ah, farabalẹ̀ gbọ́n tí mò ń sọ kì í ṣe pé bóyá mo fẹ́ mọ dọ̀ọ́lá àmọ́ àbí mo fẹ́ mọ ní ọ̀la iye kíye tí bá ń bẹ lọ́wọ́ rẹ̀ ìwọ fi ránṣẹ́ sí mi ká tiẹ̀ fi gbani iṣẹ́ ká sì wá ṣeré fún ọ. sọ̀rọ̀ mi ò yé ọ ni kọ́ ọ mọ́ pè mí kí ló dé orí ń bẹ lẹ́nu mi ò ń bẹ lára mi. àbúrò rẹ̀ ò ní yóò fẹ́ ọmọ. Eh! èmi mọ̀ ni Akamu. ìwọ tí ẹ jẹ́ ń wá náà kí n kọ́kọ́ kọrin ayọ́ gbọ́n tí ń bá wí nígbà yẹn èyí sẹ̀fọn ẹ̀fọn ní mọ̀ kọrin tí ń wèé gbọ́n tí ń sọ wọ́n gbọ́n tí ń bá kọ. àkànmú àkànmú. Ah! kábíyèsí ọlọ́run àṣé lóòótọ́ ni pé ẹyẹ yìí bà lórí igi tí ọba lè so. Ah! nígbà tí wọ́n ń ní lápá ni o ẹ bá gbé mi lọ ilé ìwòsàn ẹ bá jẹ́ mi lọ ilé ìwòsàn. mo sọ́wọ́ kankan ní. Ah! ẹni sùn ṣe lówó sínú ilé. èmi lówó kankan lọ ah. èmi náà lówó kankan lọ. báwo ṣe fẹ́ gbé yín lọ ilé ìwòsàn. Ah! ẹni sùn. Mm. ṣé kí lọ́kọ̀ bàbá wọ́ọ̀dù sí wa. lọ bá ń pè é sáré bá ń pè é sáré bá ń pè é. ejò ejò bá mi. Ah! yín o. bá mi. Ah, Labake, Labake. Ah. Ah. ọ̀gá láìsí. ẹ̀yin ni mo rí láìkọ̀wé <laughs> ah, ẹ kú oríire inú mi dùn gan-an mo bá yín dúpẹ́ fọ́lọ́ mo sì bá yín yọ̀ lágbọ́rọ̀ ọlọ́run orúkọ yín tó ti lọ sókè kò ní wálẹ̀ ogun ẹ̀dá wó fọ̀gálà sísì kò ní ṣẹlẹ̀ sí i lágbọ́rọ̀ lédùá ṣùgbọ́n kò sí síbì lọ́dọ̀ mi àbí ẹ tún ti ń wá kàn. rárá ìwọ gan-an ni mo fẹ́ rí èmi. bẹ́ẹ̀ni. tí ò sí. kò sí mo fẹ́ bẹ́ẹ̀ ní gbólóhùn kékeré kan ni mo fẹ́ sọ́ràn yín mo fẹ́ ká lọ síbi tó tutù tilẹ̀ tẹ́ tá a ti fara yíra wa níwọ̀ kan èmi kan. gálà sísì. ẹ làbákẹ́. oníbàárà yín bó lè bọ̀ wọ́n fún un lówó tán ó tún wá ń yọjú wọlé lóòótọ́ kò sí obìnrin tí ò wù kó fẹ́ olókìkí àmọ́ ẹ rántí pé kò ń ṣe gbogbo obìnrin tẹ́ bá rí lọ́dàlẹ̀ o kémi dalẹ̀ ọ̀rẹ́ mi sí bì a kò lè ṣe é sí ọ̀gá làṣìṣe ẹ má bínú. ṣùgbọ́n ṣé kò wúwọ kó fi ara yí ọlọ́lá ni o ò fẹ́ dolókìkí ni. lóòótọ́ olówó gbajúmọ̀ ni o mo ti fẹ́ fara yí ọlá àmọ́ kò ṣe bí ọ̀nà àìtọ́ ẹ̀ ẹ dákun ẹ má bínú ọ̀gá làṣìṣe ah. kò ní lè wọ́. bàbá tèmi má bá mi o ọlọ́mọdé kí ni lẹ́ni gbà sí ṣe ṣe ni ọ̀rọ̀ kọ́ mi ò yé mọ́ o eh, ìṣe ló ń kóbì ìṣòro ti fi ń kóbì ó tiẹ̀ ti wá peléke àti kékeré àtàgbà àtẹ̀yẹ ojú mi lọ àtìlẹ̀ tí ò tó mi ní kó ká èdè ìṣàánú mi torí ọlọ́yin màmá bí ó ti rí rè é. kí ló dé tí ò ní kóbì ah. ẹ ṣèbí olókìkí. ẹ eh, àmọ́ kì í yẹ kóbìnrin tẹ́lẹ̀ ṣé ìwọ rí àwọn tí wọn máa ń ṣeré orí ìtàgé ọ̀nà pé gbogbo ìtọ́ bá ti lókìkí yóò ní ọ̀rọ̀ obìnrin nú gbogbo ẹni bá ti lókìkí dandan ni kó mi obìnrin ní kọ́ wákàtí ó tó tẹ̀lé dandan ni kó kó mi èèyàn lọ́wọ́ sọ pé ayé rẹ̀ bàjẹ́ ayé rẹ̀ fọ́ sí yóò kó mi o ah. bàbá rẹ̀ tá a gba nǹkan rẹ̀ tá a gbogbo rẹ̀ gan ṣé kò kó mi ni ọmọ ẹ sọ fún mi pé bí ó ti rí lélẹ̀ bàbá ẹ ṣàlàyé fún mi pé bí ó ti rí lélẹ̀ pẹ̀lú gbogbo wàhálà àti làálàá mi. ìwọ náà béèrè ọ̀béèrè ọ̀béèrè bí ó sì rí lórí wọn ah. má jẹ́ ń tàn ọ́ ọgbà bíi àyàmá rẹ ni bí ó sì mọ kóbìnrin nù bí ò wá wọn wọn ò wá ìwọ ni kò wá bó ṣe jókòó jẹ́ tọ́mọ gbádùn lọ́dọ̀ rẹ̀ yóò kó mi o. mo náà wá nídìí ẹrù mi bó ń de bàbá àjọṣọ́ báyìí. àjọ tó bá gbé fún mọ kó obìnrin ẹ ṣàánú mi bá wá nǹkan ṣe sí ìfẹ́ kí tèmi ó gbé. kábọ̀ wá nǹkan ṣe sí. àgbà tí ń bẹ lára rẹ̀ á dà padà fẹ́ni tó ń bọ̀ lọ́ọ̀fẹ́ kókó mi. ẹ lẹ́kùn eh, ni. Oh. èyí ti rí kò tí ì yí padà náà. kò yí padà owó ṣàǹpariwo pé ká péyìn ká péyìn náà ni. wọ́n ah. ah. ah, ń jẹ́ ọmọ tí wà níhìn eh, ẹ̀yin ọdẹ wọ̀nyí ẹ̀yin ìyá yín kọ́ ọ̀dà ẹ̀yin dẹ̀ wọlé ẹ wọlé lọ. ṣé ká wá fi wọn lẹ pẹ̀lú yín ni. àní ẹ wọlé náà ń pè yín padà. ọ̀rọ̀ wọlé. ọ̀rọ̀ gbèsè yín sọ. Eh, eh, láwa mi sọ mm-hmm. gbóhùn mi. ọwọ́ mm-hmm. lẹ́ mm-hmm. ara rẹ̀ ọ yá. awúrò sí gbà mí. wo ní kú kankan bí ò ṣe yíyè. ikú ìpẹta lójú ràn. awúrò sí. ọ̀tún kú. ọ̀sẹ̀. ọ̀lẹ́hàn. ọ̀sẹ̀ o ẹ̀yin náà lè máa kọ́ lówe o wípé bọ́ọ̀ bá kó òkè àwọn òrìn bíi tá a gbé e sí dákun gbà mí. olóòótọ́ ayé àmì ìtí ọgbẹ̀yìn ọ̀ràn gbọ́ ifá o ẹ̀kọ́ àìrùn lórí láwàní iwájú ọpọ́n bá babaláwo lọ sí èèyàn ọpọ́n babaláwo ní olùmúlọ̀tọ̀ àwọn ọlọ́kan ló jẹ́ àwọn yán ààrẹ ọpọ́n báyìí ìta ọ̀run lẹ́lẹ́ ọgbọ́ ìbàrẹ̀ pàkìtì ọgbọ́ òtún àríkọ̀ lọ́tì ọ̀ nípa bàbá fẹ́ mọ lójú àríná bàbá fẹ́ mọ létí àgbọ́n tá a bá fẹ́ mọ lẹ́sẹ̀ àrìn fàfà fàfà lẹ́tọ̀ọ́ fún àwòdálẹ̀ ń ti kàró bí ó gbè. kí ni value o. ó lè díẹ̀. Hmm? ó lè díẹ̀. Oh. ifálẹ́ni ó bàjẹ́ ti bàjẹ́ ní bàbá bẹ́rẹ́ tí sọmọ ìyá ọ̀bẹ hmm? ọ̀bẹ basọjẹ́ ó bàjẹ́ náà káwí fábẹ́rẹ́ kọ́ mọ́ tásọ ṣe lọ. Hmm. ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà ni pé. wọ́n gbọ́. á dé òkè àpápá o. níbi omi tó dárogún jọ sórí òkè àpápá lẹ́gbẹ̀ẹ́ igi túdè omi tó dárogún jọ ńlá fi wá wẹ̀ ọ́ lẹ́gbẹ̀gì túdè sọ̀rọ̀ mi yọ ètò wa jẹ́ sòro bẹ̀ tí ń kọ mí lóminú ni wípé ẹsẹ̀ rẹ léegun òkè àpápá yìí láàmú wa pé fákíkankíkan tẹ̀lé ọ lẹ́yìn bá a ti ń sapá láàmú ṣaagùn bàbá tí a dórí òkè láwà mú mi tọ́ dárogún jọ sórí àpáta láwà á fi wè ọ́ nídìí igi túdè tó wà ń bẹ̀ lára rẹ bá yá. ọ ọ ọrùn sì hmm? báwọn sọ fún wájú wọn ó gbé mi. ta ni ó gbé ọ. jáwọn èèyàn ò gbé mi lọ ọbẹ̀. Ah! ifá òwí bá ń ẹsẹ̀ rẹ léèrìn. ẹ dúró kí lẹ wá ṣe. a wá darapọ̀ mọ́ lásìsì mi. ẹ wá. a wá darapọ̀ mọ́ ẹgbẹ́ rẹ ni. ẹgbẹ́. ẹgbẹ́ lásìsì. Ah! Ah! kódà kí wọ́n mọ̀ fi nǹkan jóyàn lẹ́nu láti ilé o aláyé lẹ́ ń pè ní lásìsì lẹ́kàn ń pè ní lásìsì lásán aláyé ọ̀dà wa darapọ̀ mọ́ aláyé. Ah. aláyé làṣí sí onu mm, ẹ mọ sọ tẹ bá bá wa. ẹ̀yin wa darapọ̀ ah, ayé o ayé o torí pé nǹkan ti burú fún bàbá mi lẹ́nu jó sí jó o kò mọ ah, àṣà aláyé baládàn ò ṣe lóòótọ́ kò dáa ẹ ní tìjú o. tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kébi ọgbà wa kú àbí. ẹ ní tìjú o. wọ́n wọ́n wọ́n dákun dákun jàre. lẹ́nu ẹ̀. ọmọ ológun sanuwa yẹ ká darapọ̀ mọ́ ẹgbẹ́ sanuwa.

ẹ wo ní ìsìn bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ wo bẹ́ẹ̀ ṣe dúró yìí ẹ bá ti ráwọn méjèèjì yìí wọ́n ti mọ̀ wọn wọn ya wọn ya jájẹ wọn yé iṣu fi ṣe nǹkan kan ẹ rí bí ẹ rí bí wọ́n ṣe rí sẹ̀rẹ̀ sẹ̀ nígbà tán mú àkísà tán fi nulẹ̀ kù tán wá tán wá kó tán kó sọ́run. wọn tiẹ̀ ní tìjú wọn. ẹ̀yin gangan tẹ wá tẹ wá ń tẹ tẹ tẹnu yín gbọ̀rọ̀ tó jẹ́ pé ẹ̀yin gangan ni sáàlìú nù wọn ilé ilẹ̀ yọnu yọkùn bí alẹ́ bí alẹ́ agbọ̀n mẹ́ta ta ló máa ń tó kówó bàbá gbọ́n ní bàbá gan jẹ. Ah. Ah, tó máa ń sọ pé ọ̀gá eléré ọ̀gá eléré ah. ọ̀gá lójókòó yìí bẹ́lẹ̀ sọ̀rọ̀ eléje eléré lásán lójú yín ni eléré ńlá lágbo ńlá ni ń pè lágbo ńlá wọ́n fẹ́ wọ ayé aláyé ni wọ́n aláyé aláyé owó rẹ̀. wọ́n bínú aláyé ṣe sùúrù ah. fanu ká ṣe sùúrù ah, ọ̀dà aláyé afẹ́darapọ̀ mẹ́gbẹ́ rẹ̀. aláyé làṣìṣì. Mm. ẹ ẹ máa lọ náà a rò a padà pè É olórí olórí ẹ mọ wulẹ̀ rọ àlè gbà wọ́n. ẹ̀yin gangan lè bá ti bàbá mi jẹ. gbẹ́sìn kókó ẹ̀ kọ́ lọ bèrè sí àkọọ́lẹ̀ bàbá ẹni bí òní dá fún bàbá ẹ̀ dọ́jú alẹ́. nítorí tó ti dá lójú ni pé ohun tí bàbá bá filẹ̀ ọmọ náà ní jogún ẹ̀ orí bútó ṣẹlẹ̀ bàbá rẹ̀ ẹ gbàgbọ́ kó má jogún ẹ̀. ọ̀rọ̀ burúkú ni ń jáde lẹ́nu yín èmi èbójú yín jẹ́ o. wọ́n tún ní ẹ̀bà yí àwọn jẹ́ ni ẹ máa lọ. àlàyé ti sọ àlàyé ti sọ ọmọ mi ti bàjẹ́ báyìí. Ah, ah, ó tún béèrè kó bàjẹ́ ló wà lẹ́yìn àná rẹ. tipẹ́tipẹ́ ọ̀rọ̀ burúkú lọ̀rọ̀ tẹ́ ẹ sọ. ọ̀rọ̀ burúkú kọ́. wọ́n ní ẹ̀ padà wá wọ́n ní ẹ̀ padà wá alaye alaye ẹ̀ má dà. bàbá ṣé o sì tẹ́ fi pè mí pé pàjáwìrì. wò ó fi ara rẹ balẹ̀ o kó o fi ti gbéyàwó ọ̀rọ̀ torí ọkọ rẹ mo ṣe rán ni pè ọ́ ògbótọ́kọ rẹ ń lò ó ti tán àsìkò ti tó tá a gbọ́dọ̀ ṣe ètùtù ìràpadà ìmùlẹ̀ àwọn àgbà fún bẹ́ẹ̀ ni bí bẹ́ẹ̀ kọ́ nǹkan ó yíwọ́ o ajé ó dágbére fún èèyàn nìkọ́kọ́ ohun burúkú a máa já lu ohun burúkú ohun burúkú a sì já lu ohun burúkú àdánwò burúkú ni ó dé bá o. ẹ ṣe sùúrù tóbi tí kò wá ló ti máa wá tún èyí bí gbogbo ilé ìfún tẹ́lẹ̀ kí láwa ṣe ń sìn. ara rẹ ni ọ̀yá ńgbà wọ́n gbọ̀n wá níjó ni ìwọ farabalẹ̀ kí wọ́n ṣàlàyé fún ọ. wo bẹ́ẹ̀ bá ti ṣe àdánwò burúkú ni ó dé bá yín. ọ̀nà àbáyọ ń bẹ ọ̀nà àbáyọ ni pé inú ẹ̀jẹ̀ ara rẹ̀ lálò tó túmọ̀ sí wípé bóyá ẹ̀gbọ́n rẹ̀ àbí àbúrò rẹ̀ kó sáàtì jẹ́ ẹni tí wọ́n jọ bí wọ́n bí kànáà. àti táwa. ìbàjẹ́ kálítù èmi ò mọ̀ wọn. àbúrò kan ṣoṣo tó nínú. ọ̀nà àbáyọ ti yọ fún yín bí ọba sì wọ̀ ẹ fà àbúrò rẹ̀ lẹ̀ kẹ́yìn ò tẹ́wọ́ gba orí burúkú. ara ara bàbá báwo la ṣe ṣe. nítorí yẹ kó o béèrè nù nǹkan méjì kan bẹ tí n ó fún ọ̀tọ́ rè lò fún bọ́ọ̀ bá ráyè ọ fi sínú oúnjẹ fún bọ́ọ̀ bá ráyè fi sínú oúnjẹ ìkejì máa sọ níbi tó bá sùn sí ìwọ fẹ́ lù tó bá ti ṣèyún èyí tó kù dáadáa mi. sí ò ní kú. wọn máa ń pa. àà ah, ah, ewu lẹ gbé kalẹ̀ yìí <laughs> abájọ tí mo fi ń kọsẹ̀. ẹ̀yin náà mo kú pèsè ẹlẹ́fọ̀ ẹ káàbọ̀ ẹ̀yin ni <laughs> ẹ kú àtàárọ̀ ṣáájé wa ẹ̀jẹ̀ bá ẹ mọ̀ ṣe ẹ mọ̀ ṣe àìní ah, ah, mo ní ẹyin ní ah, agbẹnipẹ mọ̀ pé bí ń pa mí. bẹ́ẹ̀ni kẹlẹkẹ yóò bá m. ojú ẹ ló funfun reterete. ẹ kẹ lè mú mi tọ. ẹ ṣe dàrẹ. ẹ mọ jẹ mọ jẹ lórí tí mo ṣe ṣe mm. ẹ jẹ ẹrẹsẹ ni. èmi ti lọ sóko ọdẹ mo ti pẹrun kété ikú ti rí mi kété sórí <laughs> nǹkan tó ṣe mo fún ẹ àmọ́ ọjọ́ tó bá bá mi dánrú ẹ̀ wò ìjọ́ tó bá tún bá mi dánrú ẹ̀ wò máa jẹ́ kó mọ ìdí tí ẹ̀dí òkè fi ń tọ̀ tí pẹ́pẹ́ òkè fi ń fọhùn èmi Táwàkálítù ló fẹ́ padà nù ṣé wọn ò mọ̀ wípé a kì í gbórí odó kápodó a kì í gbórí ọlọ́ kápọlọ a kì í gbórí òṣùṣù kápòṣùṣù bí igúnnugún bá jẹbọ lóríta a jọ̀wọ́ ẹgbà ẹ síbẹ̀ ni. ẹ dàpọ̀ ìsànú mi iṣẹ́ èṣù ni dàpọ̀ ìdáríjì mi. kémi dáríjì ẹ tí mo sì kìlọ̀ fún ọ ó ti wá hàn gbangba gbangba wípé èèyàn kan ló ń tì ẹ́ a wá da kó padà lọ sọ́dọ̀ àfòpiná tó rán oníṣẹ́ wípé àfòpiná tiẹ̀ tó lóun fẹ́ pa fìtílà tèmi táwa kálítù ara ẹ̀ ló bá pa. kínú. bàbá ó ti ṣẹlẹ̀ o. ẹ kí ló ṣẹlẹ̀. gbogbo pálábá mi ti ségi. bíi kínú gbogbo ìgbìyànjú mi lórí ọkọ mi pàbó ló já sí tí mo ní ọfẹ́ lù ń kọ́. Ah, bí mo ti gbìyànjú láti fẹ́ lù bí ó sùn sí bẹ́ẹ̀ ló tají ló bá bẹ̀rẹ̀ sí í pọ̀fọ̀ ah. ní máa ń pọ̀fọ̀ ní pọ̀fọ̀ ìmọ̀kan tí ì sí mo bá fẹ́ mú di bàbá. Eh. ń pọ̀fọ̀. bẹ́ẹ̀ni. ó ṣe wàá yé mi báyìí ni ọmọ ayé ni eh. Eh, àmọ́ mi náà wàá sọ fún wípé ayé jayé lọ ah, ayé a sì máa gbáyé mi. Ah olójú òǹgbòlú lọ̀rọ̀ náà dáa káwo gbáwo mélòó kù báyìí mò ń bọ̀. ẹ dákun ẹ bá pawó dà sí oyin mọ bí ó sì rí ọ̀pá ẹja ní rínú ẹja ọ̀pá eku ní rínú eku bàdó bá gbàdó mi àdó arínú ara wọn ń bọ́ lọ́wọ́ táwa mo fẹ́ rí ọ ọ̀dà àbáwọn ọ̀ya mo fẹ́ bẹ́lẹ́dà rẹ sọ̀rọ̀ bẹ́lẹ́dà rẹ bá ro kókó dé bó bá rodò kó bọ̀ ní wàrà ṣèṣà kó wá jẹ́ mi gbéra lẹ́kọ̀ọ́ máa bọ̀ nílé mi ní wàrà ṣèṣà gbéra kọ́ mọ́ dà fún ọ wo fọkàn rẹ balẹ̀ o máa tó kàn mí la nso ní ẹ̀kúlé mi ah. ká máa rí ìgbàtẹ́gùn fọkàn rẹ balẹ̀ ah n bẹ́ mi ni so. bóun ló ti wá débi hmm. ọmọbìnrin. Hmm. ọmọ àwọn tí mọ̀ràn sí ni níbo ni ó ṣe débi rèé fà lọ́wọ́ wá. fọkàn rẹ balẹ̀ ah. ìhà yìí ni ó dé bá wa àìní wa ti jẹ́. yẹ gbogbo. ṣebí wọn lọ́ọ̀ ní wa ni ta ni pè ọ́tọ́ ọlọ́run gbàgbọ́ ya panu máa bo kì bá bo wíjọ́ panu máa bàfẹ́ kì bá bàfẹ́ fọ̀hùn ọ̀rọ̀ tó kété bá balẹ̀ sọ nílẹ̀ gbọ́ ọ̀ya wọ́lulẹ̀ kan kú dànù. ẹ wọ mo gbé o. òrèrè awọ ayé ló dífá fún ayé o ọ̀pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ awọ àtàn ló dífá fún àtàn òrèrè lẹ́hùn máa wò ẹ ò lè ráyé mú òrèrè lẹ́hùn máa wò ẹ ò lè rí mi táwa kàlítù èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín. ayédà kò ní dáa fún ọ bó ṣe pera rẹ láyé o gbirigbiri làyí dó gbirigbiri là yí kòkò mo yí ayé rẹ padà sí òkú lónìí ó yá ṣubúlù lẹ́kọ́ kú. eré ọ̀dà. èèwọ̀ ah. àti kékeré jayé lọ́mọ àṣà àjàkú nílẹ̀ lọ́mọ àwòdì òde bíi ìjà ṣubú yẹkẹtẹ lọ́mọ bàbá kékeré àwo ah. ó yá ilẹ̀ ilẹ̀ ilẹ̀. bàbá ẹ̀mẹ́ni baba, kù. bàbá ilẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yín. àkútúkù rẹ lọ́nà. àkúrẹ́ máa fa lórúkọ àpèsè. abùjù takókó orúkọ àparùn. irọ́ ló pa. ikú tí ń bá kó àwọn ọ̀tá mi ti bá kú. àkútúkù ah! rẹ lọ́nà ọ̀run. Ah! ilẹ̀. Ah! wọn gbọ́dọ̀ kú èèwọ̀ ni ọ̀tá ìkú lálẹ́ odò. okú yìí kú rẹ lọ́nà. Simbi Simbi. àbọ̀ abálọ̀rọ̀ rẹ̀. ọlọ́gbìn èèyàn ní máa ń fọ̀rọ̀ lọ́rọ̀ kọ́gbọ́n àwọn òmùgọ̀ èèyàn wọn a sì máa fọ̀rọ̀ ara wọn kọ́gbọ́n ìwọ́kọ̀ yìí. má gbìyànjú pọ̀ fún sẹ́bù ọ̀rọ̀ àlàyé. <coughs> bá mi <coughs> ṣe báyìí bomi. àìṣe mọ̀ tọ́rọ bá dàgbà tán bẹ́ẹ̀ kan bá ní kọ́ ọ ká lọ nìkan kọ́ ọ wá gbọ́nà ẹ̀bùn rúwọ́kọ̀ ọ̀la má dánwò gbígbọ̀nà ìbúrú pé lọ́la ìyá ní fi jẹnà. báàmí báàmí báàmí máàmí máàmí. láwọn ni lawani lawani mọ̀dẹ́rùn lawani lawani omi omi lawani lawani mo ṣe báyìí lawani lawani lawani mọ̀dẹ́rùn lawani lawani. jẹ́ máa parọ́ tán yẹn aláyẹn dẹ́rù bà mí pọ̀ kódà náà mo pariwo wá látọjú oorun ni. ẹ ẹ ẹ mọ̀ gbọ́ ṣe rí bọ́rọ̀ bá rí báyìí bẹ́ẹ̀ bá láró àlábà hàn lápá jùlọ téèyàn tó wá rántí ẹ̀ láàárọ̀ ọjọ́ kejì láti rọ̀ fún yàn ah, ah ẹ mọ̀ kọ́kọ́lọpọ̀ àlálẹ́ yẹn mọ́ látọ̀ ẹ pé èèyàn ò ní rántí mọ́ ọjọ́ kejì ni hmm. téèyàn má fi lè rántí ah ó yẹ kéèyàn jáde sí ni o. ẹ kéèyàn wá wọ̀rọ̀ kan fi sọ̀dá kéèyàn wá téèyàn bá ṣe sí ni. sórí tó sọ ohun mo kí lẹ́yìn o olórí wa ẹ mọ̀ pé nǹkan aṣọ náà là ń wò lójú a ní ráburú ẹ ní ṣubú fàtàyọ o ẹ já tètè wá bí tá a bá lọ o. ẹ má dara yín láàmú. ẹ já wá bí tá a lọ kí wọ́n rí kinní kúrò lórí yín. jàmbá iṣẹ́ òkúta. aláyé ah, ọkùnrin ló ń ké sí o. àwọn eléyìí. Ah. torí torí nǹkan tí wọ́n dá mi lọ́rùn lọ́rùn aláyé. àwọn eléyìí. Ah kíni. mo dáná kíni nǹkan. ọwọ́ rẹ̀ mọ̀ ti yín sọ náà yìí. àṣìṣì ah! ah, ah, olórí wa olórí wa. mo dáná aláyé jẹ́ mi ọlọ́pàá àwọn èèyàn wa jẹ́ mi tètè lọ́pàá. ọba bá mi bí ẹ̀wọ̀n ni o ẹ̀wọ̀n ni o. ọmọkùnrin rèé mo dáràn mo dáràn mo dáràn. kan ni yóò sí. alọ́kùnrin ń bẹ ibi tó ṣubú sí. kí ló sọ mi. mo pọ̀ lọ́sọ̀kọ̀ mi. pa mi o. lọ́sí sí. mo kí ló sọkọ̀ mi. pọ̀ níbo ló sọkọ̀ mi wà. ẹ gbà mí o. níbo. ẹ gbà mí o. làṣìṣì làṣìṣì ọkọ mi làṣìṣì dìde. kó tiẹ̀ dìde. làṣìṣì dìde mọ̀ ṣe bẹ́ẹ̀ fún mi. làṣìṣì ó sì wojú mi. ẹ bá ń gbé. Lásìsí ìwojú mi Lásìsí. Èmi ni ó Lásìsí ìwọ ló kù mi. Ayé mi. Dákun, òṣùwọ́jú mi Lásìsí ẹ̀sìn bá ń gbé kódà Lásìsí ẹ̀sìn dákun ẹ̀ dìde kódà Lásìsí àgbọ̀kọ̀ mi Lásìsí ó sì mọ̀ pé mi rẹ̀ nìkan ló kù ó sì mọ̀ sí fún mi Lásìsí ojú ẹ̀mí náà mọ̀ sí lẹ́yìn ìṣẹ́ mi. Ah. <laughs> dájú pé rí. ó ké mo dákú torí ọkọ bọ́lá láti sí èsì dìde. mọ́ọ̀mí mọ́ọ̀mí kí ló ṣẹlẹ̀ ah, kí ló ṣe bá mi. Ah, kí ló ṣẹlẹ̀. báyìí ti kú. Ah, àgbà kú kí ló dé ọ̀nà.